filmmaker. bẹ́ẹ̀ni sàn. ó ti máa ń wo fíìmù gan o mi ò gbọ́ ju ìpàdé rí mbẹ́ o. actually èmi ò kí máa ń act. okay. i'm a producer i'm a script writer mo ṣáà máa ṣe everything together for a movie to come out. okay ẹyin náà máa ń pè ní behind the camera. yes sir i'm a cool man. that's good that's good. Uh, what can I do for you please? okay sir sir mo ní àwọn stories tí mo ti kọ tán dẹ̀ wá òkè gan so mo wá gbọ́ pé ẹ láìkì àwọn industry wa gan pé máa ń wo fíìmù wa ẹ dẹ̀ máa ń ẹ máa ń support wa gan so mo ní kí wá bá yín pé kèmi àti kájọ ṣe business papọ̀ èmi ní owó díẹ̀ pé kẹ́yìn náà fi owó gan so tí bá ti produce movie yẹn ẹ máa rí èrè yín ẹ máa rójú owó mo dẹ̀ máa carry yín along in everything tí mo máa ṣe. anyway Tiwalade you are making a reasonable point ṣé àwọn tí wọ́n sọ fún ẹ tí wọ́n sọ fún ẹ nípa mi mo parọ́ mo parọ́ mo like industry yìí gan adó máa ń ṣe mí mo máa wò pé ah, ah. so èmi náà wọ́n wò pé kọ́tà tí mo lè contribute tó máa help àwọn yẹn ó lè help wọn gan àmọ́ iye tí mo ti help but the first part of it pé tó o bá fún wọn ló lónìí tó bá tó tà kí wọ́n dáwọ́ padà ó ní mú wá for example orú nǹkan mi wọ́n pè ní ọláìyá ìpè mo ti ràn án lọ́wọ́ rí tó ń fún lówó ó sì kó lówó padà ó sì ló bẹ̀rẹ̀ sí pẹ̀lẹ́ king kó ìjọba èmi gba ní gbogbo kalẹ̀ pé òpẹ́ra mi king máa wẹ̀ king kí lọ́rùn king tíátà wọ́n á yìn májì pé èmi tí mo fowó rẹ̀ gan-an kí ni kí wọ́n á pẹ́ra mi àbí pẹ́ra ní god of theatre rí bẹ́ẹ̀ sá èmi máa dánwò yín padà even a lè ṣe rí ẹ lè pé lọ́ọ̀yà yín a máa ṣe written agreement. ẹ Tiwaladé kò lè tó yẹn ṣé mo dẹ̀ ṣe ń wọ ẹ àwọn in torí spirit mi ò kí ń tàn mí jẹ mo rí pé ọmọ dáadáa lẹ àánú ẹ̀dẹ̀ ń ṣe mí because ṣé nísìnyí tó lóun ṣe yẹn ṣé yẹn ń sórí tébù with time they bá support me yóò máa put oúnjẹ sí i. kò sí dá wa ṣe o ò pé nísìnyí máa sọ pé oúnjẹ ẹ mú gàrí oúnjẹ ni ẹ̀ǹjẹ̀ yẹn àtòkùnfin oúnjẹ ni mọ̀kánikẹ́ yẹn píkì kan bẹ̀ báwo rè báwo mo máa dúró tẹ̀ owó oṣù kó máa gbowó lọ́nà kó máa dá padà. ìwọ ah, ní mi máa dùn sọ. Ah, ah, tí ò ní bàjẹ́ láíláí in fact kó o tó ṣe ìkànnì máa tó fẹ́ lówó mi kó ṣáà ti wà òkè ní tèmi because ọmọ báwọn àpẹẹrẹ kan máa ń kó wẹ́pẹ́ wọn ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀ kí wọ́n ní yóò ṣe. ó máa bá gbà jẹun. abágbà jẹun gbọ́dọ̀ fi àti ẹ̀ bá tiẹ̀ dẹ́ àmì síwájú kí ló máa ṣe. atẹlẹtu. atẹlẹtu that's just it it's a very simple thing use what you have to get what you need. ọ̀rọ̀ ló ṣe bẹ́ẹ̀ sí. Èmi tí kò ṣe business, business ẹ ló máa pé àwọn méjèèjì. Ó yóò get the message. Mi ò ní màmá mú ẹ lọ́bẹ̀ o. Mo understand. Àyìn ah, tí mo sọ tẹ́pá ah, both party ló máa ẹ̀jú ẹ̀. Ìwà ní Rengeto, ìmí á ní àmà. Ṣé o ti get mo sọ? Sọ èjì ṣe business. Ẹ̀wọ̀n ilé iṣẹ́ yín kò mú bá yín polówó ẹ̀, mú bá yín ṣe advert, mú endorsement and everything. Polówó kìíní. <laughs> Wo sórí tèmi ń ṣe kò ń ṣe pé I'm a business man to the core complete businessman ni mi kò sí nǹkan mi ò kí ń ṣe iṣẹ́ mi ò dẹ̀ nídìí pé mò ń polówó kí àbí tí o gbọ́ pé wọ́n máa ń rin sábọ̀ jẹ́ ń polówó bí wọ́n ti ń ta gbó sáwọn onígbò kì tà i'm just like that. so nǹkan tẹ̀ ẹ̀ sọ sí ibi tí èmi àti yín tó àbájọ ẹ̀ lè ṣe ẹ̀ lè ṣe kankan pẹ̀lú mi sàn. Ah, ó ti já tán. <laughs> Eh. ṣé wọ́n sọ wọ́n ló máa ń rò ó alọ́màrò ẹ no problem jẹ́ kí n fún thanks for calling kẹ́rì a big deal. ti wà ládé pretty girl. ẹ ṣe sọ ẹ ṣe ó láìkí owó tó gbà owó lọ́wọ́ mi kó dẹ̀ kó wà tó pé ìpínlẹ̀ ni pé wà á tún lọ máa ro ọ̀rọ̀ owó yẹn kí n má tó ara jẹ. máa ọ ẹ ṣe dáadáa inú tiwa. wà wà. wà wà ń ṣe ẹ mo dáadáa mi ò ní ìdúró tó ń ṣe ẹ mo mọ ìfẹ́ ní sùúrù fún ọkọ ní ìdí sọ fún ìlú wọn ti gbà ó lè ṣe máa ro oorun. ìlú tún fẹ́ máa rò jẹ́ ká tún dábàá tí wọ́n ṣàfọwọ́ kí ló fẹ́ yìí sí ọdún ìbẹ̀rẹ̀ náà. ó máa jẹ ẹ ṣé o ah. bí business la fẹ́ ṣe òun máa ró èmi náà máa ró ìwọ ni báyìí ṣe máa gbára lẹ̀ báwo dé ní ibi tí ẹsẹ̀ bá fẹ́ lọ nígbà tí mi rọ̀ ṣẹ̀ṣẹ̀ máa jáde. mo mo drop mi sílẹ̀ mi ò lè lọ anywhere mọ́ bí mo ṣe wáyé mi ì jáde ló tẹ̀lé ẹ̀ máa ṣe transfer owó tẹ̀lé tí wọ́n ti délé. ohun tó ń wù mí o kì í jẹ́ nìyàn ohun tó ń wù mí o ní kí n dolókìkí láyé ẹlẹ́dá mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore ohun tó wù mí ìsáàbì tó ṣe kọ́sìkì ti lùgádì tó bá gbà náà máa fún fún mi. kúnlé báwo lòun ṣẹ́ẹ̀sì ètò ni jọ́ọ̀jì lé nínú tó lóun ni kò kí ń mú yàn báyẹn. suwala. ẹ sọ̀rọ̀ lọ. tí o sì. ọ̀sẹ̀ o. ẹ jẹ́ jókòó dáadáa. irú ọmọ tó ń fẹ́ bèrè tí n bá tí n bá wọlé báwo ni mo ṣe máa ka àwọn láìsí. ìsìnmáka láìsí. ẹ eh. yóò sọ no actually first time ilele. Ah, ọsẹ bẹ̀rẹ̀ àjọ ọpẹ mbẹ mm. gbogbo eléyìí kò á dà ọfẹ pẹ ṣé n dákẹ́. irọ́ ẹ advice mi. eléyìí wọn kàn fi sàkámà ń jẹ wa ni be bold kí ni mo sọ. be bold be bold be bold be bold nítorí o bá lè ṣe ni kò ṣe kò ṣe kí ni àwọn èèyàn dùn ọmọ yóò dísà tó mo ti lọ. kí n ignore gbogbo. kí n ignore kò ṣe n tó tó inbuilt sórí gbogbo kí ni inbuilt ni tó bá ti ní kò sí gbogbo eléyìí yọkàn fi directory àbí directory director directory pé wọ́n fẹ́ lè darí ẹ̀ situation situation lásán ni situation lásán ni so tó bá ti wà bold tó ti lọ ṣe gbà mí tó bá fún mi kíni tó bá ní kẹ́kẹ́ mo lè kọrin hmm. ẹ mo ti lọ audition gan-an eh. ẹ problem ẹ̀yọ̀ kan mo ní yóò ti wá lọ audition báyẹn ah, ó ní nǹkan tí mo lọ last wọ́n ti fẹ́ mú mi tán ẹ̀sìn ló fà wọ́n mú mi wọ́n ní mo jó okay. wọ́n ní mo jó problem ti mú ní ni pé wọ́n kì í mú mi eh, mú gbẹ̀ ní dúró. ìyẹn mi pe ẹ ti ń get it wrong now. mo ti distal lọ́dọ̀ àwọn tí wọ́n ń jọ́ọ̀jì bọ́wọ́ àṣẹ mọ̀ mi tó yẹn ọ̀tá ẹgbẹ́ tó máa ti wọlé báyìí wọn kì í pe nọ́mbà mi orúkọ mi lọ́wọ́ àpè straight Gilani Adélùgbẹ́ máa wọlé bẹ́ẹ̀ ni wọn ìwà mú mi wọn kì í mú mi èmi náà dẹ àwọn àfìwèrè port ẹni audition máa máa lọ máa máa lọ máa máa lọ máa lọ audition tó máa fi kú de. who is next. èmi ni. you can go in. ṣe ọ̀n fẹ́ràn. you can go in. tiwara de let me see your social hour jọ. So. Yeah, Tiwa, torí mi ní much time. Like I said earlier, in your ti ṣiṣẹ́ the script yẹn, but kò reach àwọn punchline. Èmi ò a like nǹkan tó ṣe síbẹ̀ rárá. So me and my other two colleagues, wọ́n recommend there, and I hope you won't disappoint. Uh -uh. By God's grace. Yeah, um, that remind me. Àti mú ọjọ́ ta fẹ́ shoot already. So I hope you can meet up with the date. Mm, tí bá the délé thing I will get to it. Okay, no problem. You will Mm. But how about my own payments? Oh, my bad. I would have said that earlier. Um, I'm at fifty percent ní èmi. Okay. But when you return the script back to my table, mm. tá a to meet nǹkan tá a you get your balance immediately. How about that? Mm, that's fine. Please, don't disappoint me ṣé ẹ ti wọ́n send mú fọ́ọ̀dì mi ò mi ṣe ti send. of course na the first shipment ẹ yẹ kó ti wà ń bẹ̀. ah okay all right yeah. Bye. ó fẹ́ kó yá mi bá bíi twenty k ni. nǹkan tó yẹ kí n gbà lé ni ẹ wọ́n máa send tó bá ti send máa dà padà fún jọ. máwọ̀ rí yẹn mo ṣe problem màá bẹ́ẹ̀ ṣe tí yàrá ti end kọ́ mi ṣùgbọ́n o ò dẹ̀ ní ìdàtí dà padà. it's a small gift ṣùgbọ́n. a ah, ò ṣe ọ̀rẹ́ mi mo ṣe gan-an ọlọ́run á máa bùkún ẹ̀. ọlọ́pẹ́ dà wo jẹ́ sáré ṣe nǹkan tí mo fẹ́ ṣe sí ẹ̀jà rẹ̀ àsọ̀rọ̀ níta ṣùgbọ́n. ọ̀rẹ́ màá send ẹ̀ sí o ṣe gan Mom is a lifesaver. It is. It is not nearby. I'm sure you. Oh. i do need you. hey skimpy Where you carry for aleri Where they for akala express god go punish you god go punish you see that my money Where you no gree pay that day i go collect them today. Eh? i collect am. like it i go collect am. i don't know you. Uh, i know say your mouth sweet i go collect my money today. you are a liar. if you no wan make i call my boys for you eh. wetin dey happen here na. i don't know you ogbeni. I'll collect my Bros, money. Eh? Abi, may I pay waiting you chop now? What do you say? Pay waiting you chop. Emi. No, eh, now. You don't chop anything. Ah, Shebu doing. Ah, I don't chop anything. You no chop ah, anything. Ah, this guy. This hmm. guy. God go punish you. God, AK, yes, you are not doing what I want. You are not going with the lines at all. You understand? So you, somebody hold you money. You have to show him craze. You show him your, your madness. You understand? You hold his shirt. So people will know that truly he hold you. You understand what I'm saying? Okay, let's take it all over again. Yeah? Okay, Back to your position. Okay, okay let's roll. Let's roll. Sam? Babe, you can't use F word. Okay, use something else. Oh, okay. Okay, director, let's roll. Let's roll. Take two. Alright, see rolling. See rolling, go. Action. tó cut across both English and Yorùbá ni ẹ ṣé lóòótọ́. ah yes yes wọ́n ṣe pẹ̀lú industry méjèèjì. ah that's nice that's nice um, actually first time mi ní industry lele. Mm. yes yes I'm, I'm a first timer then omo oh, as, as a first timer omo pé màá need someone like you to put me through. lọ́nà wo ni yẹ o tiwa you see mo wà very educated mo dẹ̀ wà very learned with that, that, yeah um, but o mọ bí industry wa ṣe rí oníkálukú pẹ̀lú bó ṣe wọnú industry everything is all about connection connection connection Then mo mọ̀ pé Yorùbá industry ó máa ń tètè actors ní platforms as again as against the English industry yeah, right. but bí mo ṣe mọ̀ ẹ́ scriptwriter To cut across both industries mi ò mi ò wá mọ̀ to bá lè help me kó kó bá mi kọ script script tó yẹ pé ó make sense to cut across both English and Yorùbá kí tiẹ̀ feature kó bá tiẹ̀ jẹ́ three cents or five cents me in mind kémi náà kí n tiẹ̀ wá on the on the path way to to stardom yẹn mind. Mo promise mi ni disappoint ẹ. I'm a very good actor, very versatile actor. Ṣòrí bó ṣe ń wò mí yìí, mi mi ṣeré, bó ṣe ń wò mí yìí, any scene, any kind of character, ló fẹ́ kí n kí n act fún ẹ, ìwọ ṣàṣọ fún mi, màá act Kò bá jẹ́ madman o, kò bá jẹ́ imbecile o, kò bá jẹ́ husband o, or maybe jigolo or fine boy. Ẹ gbogbo gbogbo ẹ náà ni mo máa act, gbogbo ẹ náà ni mo máa act. It's not just talent. It's about your aspiration. Okay. If I may ask, why are you in this industry? What do you want? Clinical. Eh, mo fẹ́ blow ni. Mo fẹ́ blow. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ mí, kọ́ mọ̀ mí dáadáa. Ẹni ẹni ibẹ̀ tí n bá lọ káwọn èèyàn mi. Mo like lifestyle táwọn celebrities yẹn máa enjoy. Ṣé ló anywhere tó bá lọ àwọn èèyàn máa gádà wọn, wọ́n máa ṣe fídíò, snap pictures, all of that. That's that's that's just what I want ok so tó bá ti tó bá ti wá blow tán kí ló kù lẹ́yìn. ah ti máa blow màá máa ṣiṣẹ́ gan àwọn èèyàn máa máa pè mí fúnṣẹ́ from location to location back to back àwọn èèyàn máa mọ̀ mí family mi máa wà proud owó á máa wọlé everything máa wà okay that, that, that's the kind of life I want for myself. ok owó tó sọ yẹn ṣé o ti ní plan bó ṣe fẹ́ máa wọlé àbí àwọn iṣẹ́ tó bá ń ṣe yẹn náà àwọn owó tó bá ń fún ẹ ṣé o mọ̀ pé o ṣe máa ń náwó gan ọ̀hún kẹ́ni bọ̀dọ̀ ò tí ì mọ̀ ẹ́ òṣèwọ́ industry ni o ò tí ì lè gbé o. ṣé bí tí n bá blow wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pè mí fún iṣẹ́ náà back to back so tó bá ti ń pè mí fún iṣẹ́ màá máa ṣiṣẹ́ owó dẹ̀ máa wọlé on a daily èmi náà máa di big boy màá wá ní connection àwọn èèyàn máa fẹ́ associate pẹ̀lú mi audience mi máa wà large má dé máa ṣẹṣẹ influencing owó máa pọ̀ now I'll have money. okay. yes now. mo ṣe mọ̀ pé àwọn èèyàn wa tí wọ́n very famous tó dẹ̀ broke. yes wọ́n ti ṣe wọ́n lọ location wọ́n ask wọ́n ṣe gbogbo ẹ̀ and they are still broke till bá ṣe ń sọ yìí because àwọn èèyàn ó kò máa wá sí industry ẹ kò máa máa lé fíìmù fíìmù yẹn ó cheap gan if you don't do the business aspect of this job ó máa broke tó bá dé broke as a celebrity ó depression ló máa tẹ̀lé ó máa lose ara ẹ̀ so ní bẹ́ẹ̀ mi ṣe wà yìí entrepreneur lèmi business mindset ló wà lórí mi mi ò gé báwọn mi ṣe máa wá sọ pé kí n máa lé fíìmù tí mo bá ti ní owó definitely i'm going to be very famous tí ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ wọ industry yìí mo dẹ̀ máa advice ẹ̀ learn iṣẹ́ yìí understand the business aspect of it ìgbà yẹn gbogbogbò ló lè enjoy ara ẹ ló lè enjoy industry yìí aṣọ àwọn àwọn tó ń ṣe dáadáa tó ń ní owó tó ń nílé tó ń ní so many things tó ṣe business aspect of it film making business gangan not just actor kò kàn máa act kò máa lọ location iye ò lè ẹ̀wọ̀ pé kò lè ṣe nǹkan kan fún ẹ òkè tó wáyé pé àwọn actors tó wà ní industry wọn máa ń rí owó dáadáa tó wà ní entertainment tó wí just actors ni wọn wá ìtọ́ lọ ń ṣe àwọn iṣẹ́ mi tó bá bílí pé òkè iṣẹ́ ètò àwọn oúnjẹ tó wọ́n pé wọ́n mọ̀ pé ètò àwọn oúnjẹ wá ìtọ́ máa lọ ṣiṣẹ́ mi so my dear á á bẹ́tà kò mọ nǹkan tó ń ṣe fíìmù cheap na ọ̀hún anybody ló lè wà famous mo báwo ló ṣe fẹ́ maintain ẹ̀ o ní managerial skills o ní business mindset and tó bá ti dókè tán ó lè má ṣe gbogbo àwọn nǹkan yìí this is the right time for you bó ṣe bẹ̀rẹ̀ yìí ni kó máa plan ara ẹ̀ ṣé gbogbo ní bó ṣe fẹ́ ṣe business kí ló ń dowó nínú entertainment kí ló ń dowó nínú show business that is the only way you can go about it. that's it. ṣé pé àwọn míì wà tó wà famous tó lówó. àìmọye ló pọ̀ bàjẹ́ bàjẹ́. Ah mi ò fẹ́ famous kí n má lówó Hello there. Hello, Falasio. <laughs> yeah, I'm cool. Yeah. Oh ọ̀rọ̀ eré náà ló fẹ́ sọ mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ ṣe the little findings I've done mo rí bó ṣe bẹ̀rẹ̀ kò ní face tó lè ta ọjà tó ń sọ̀rọ̀ pa ẹ̀ yẹ kó yẹ ẹ̀ náà mo mọ̀ bọ́ sí i'm a you know i'm a shrewd business person mi ò lówó tí mo lè fi invest lórí anything mo ṣe wáyé tí ó bá ti padà after ninety days i'm gonna be in crisis. Yeah. Oh, ọ̀dà. Màá ṣàlàyé fún ẹ. Ibi tí mo ṣe dé. Um, mo realize pé tán bá ya fíìmù yìí post production lè take another another one hundred and twenty days àwọn bí oṣù mẹ́fà so kán tó ṣe yẹn tán kán tó gbé fún marketer kán tó post bí wẹ́ẹ̀bà tó bá fẹ́ tà sí time àti lọ I can do that I can do that. You say when it comes to decision making about money, let, let me do that. Let me do, yeah, you are my wife. Oh, wa ni mo gbà. Bó o bá ti sọ fún pé jẹ́ kí n bá baálé mi sọ̀rọ̀ kí n get back sẹ́. You are my wife, but when it comes to the issue of money, let me decide. Let me make, we can we can share idea àlejò jókòó kájọ But when it comes to decision making about money, allow me to make that. Lórí eléyìí, I won't be able to do it. I know she's gonna be disappointed but jẹ́ kó find a way of twisting it yeah only lè sọ yeah project ọkọ yìí ṣe lọ́wọ́ kò tí ì rówó yẹn gbà you keep her posted that okay tàbá rówó gbà á kò fún it's alright. WhatsApp ṣé wàá pa kí ló ṣẹlẹ̀ ṣé lè lè wà. mo ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ ní pé WhatsApp nǹkan tí mo ní kó bá mi sọ fún ọkùnrin oyè kí ló sọ. So? ìgbà wo gbogbo ló sọ pé àwọn máa gé bá sí mi màá lè mú ohun tó ń ṣẹlẹ̀. kò sí wàhálà kò sí wàhálà màá pè ẹ́ náà ẹ mi wà ókè problem all right go take care all right then bye. Video call. Hello, babe. What's up, Shawapa? Alpha. Hi, girlfriend. Whoa. What's up? ó mọ nǹkan tó ṣẹlẹ̀ aṣọ àbúrò mi tó fẹ́ ṣe wedding yẹn ó ti jáde o and thirty five thousand naira so mo ti bẹ́ẹ̀ gbé tiẹ̀ wá sílé so ìgbà olùmọ̀ wá pìkẹ́. owó mi ò lè raṣọ wedding sing yìí o owó pọ̀ lọ́wọ́ mi mi lè afford ẹ̀ sìn. kí ló mí ipò Show lówó one. Ah, ní wá ni. one. Ah, ò ṣe ní wá tí mi one. lè o lè wọṣọ léwá láyé o ṣe máa wọṣọ léwá kí ni gbogbo yẹn everybody máa wọ everybody máa wọṣọ ìwọ máa sọ pé o fẹ́ wọṣọ léwá irú kí ni irú kí ni yẹn àná o lè wọṣọ léwá o. ẹ̀gbọ́n ò lè understand alówó pọ̀ lọ́wọ́ mi. o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má tó mọ̀ tó ṣẹlẹ̀ má wọrí má bẹ́ẹ̀ fún lówó ẹ̀ ṣùgbọ́n. Hmm? ó ṣe ọ̀rẹ́ mi èèyàn gidi àwọn òyìnbó bọ́ kó dáná ó yẹ kó sọ fún náà ṣe bí system ló wà lẹ́yìn ẹ̀ tó ti ń ṣiṣẹ́ yẹn so ṣe just thirty five thousand naira tó tó ní náà aṣọ tó tọ́ just thirty five thousand naira ló rí. o lè afọ́ọ̀dẹ̀. tiwa mo ti ní kó má dẹ́gùn lóhùn. àpá ẹ̀ kó stress ẹ̀ má worry I'll take care of it ṣùgbọ́n. nǹkan tèmi kàn mọ̀ ni wípé iṣẹ́ tó ń ṣe yẹn tí ò bá pè é kó fi iṣẹ́ yẹn sílẹ̀ kó wá ṣe ẹ̀yìn mi iṣẹ́ yẹn o. alẹ́ pọ̀ ọ̀rẹ́ a ní kó má ẹ kó stress ẹ ṣọ́n kó wàhálà ẹ̀bùn pọ̀ má wọ orí bí akíndé kí bá ẹ gbà tí bá ti ń lọlé kí stop by lọ́dọ̀ ẹ kí drop ẹ fún ẹ ṣó wà òkè. You're looking yummy. I'll be sorry later, sugar. Yeah, bye. Hey, but what devil, Go. Mm-mm. It's five thousand. Tí mo ṣe tí mo ṣe ń wáwó. O ò tẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kan ni mò ń sọ. Wọ́n ah, lè pọ̀. Kò dáa, kó o rí ọ̀pọ̀ nǹkan tó ń ṣe. Ókè ó fẹ́ bá sanwó aṣọ Ṣé wọ́n ló máa bá sanwó tẹ́lọ̀? Wọ́n ló máa sanwó mẹ́kọ̀. Ókè tó bá ń kì lójú àgbo, wọ́n ló máa fún lówó tó wọlé. Ó máa ná bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi ní kí làwọn fúnra wọlé ẹsì jọ ẹ̀bùn godfather àbí godfather sí ẹsì jọ ẹ̀bùn ara yín. wàhálà ló rẹ̀ sí. kò sí wàhálà. ó ṣàkóso bí bọ́dà kí n máa gbalẹ̀ mi lọ́dọ̀. Ah, ah. jọ̀bọ̀. Ah. àdìrẹ́ wọn ni kò sówó nílùú yìí aṣọ thirty five thousand èèyàn tó wà ní ọ̀lẹ̀ wọn ọ̀lẹ̀ less than seven hundred àwọn tí ò raṣọ wọn ò lè lẹ́ bí a bí yan bíi fifty. Let me just publish it. Okay. Let's do this. 650. Mark, you're 650 is thirty five thousand thirty times six fifty. Ah, ká fún twenty two million seven fifty. Ah twenty million seven fifty káàtó báṣọ yẹn bá ten thousand naira wà látẹ̀kọ́ let's calculate that okay ó máa fún mi six point five hmm. okay ó máa raṣọ ọkọ àtìyàwó ó máa gba event center mo sì máa ṣe òwò ọ̀rọ̀ àjọ ẹ̀rí wọ́n ra bàtà wọ́n aṣọ oúnjẹ ìgbẹ́ka tó pé everything ìwọ everything ten million so ọ̀wọ̀ ìrírí ló máa wá nínú still be left with. Hmm. àwọn èèyàn tún máa dáṣù wọn lówó and be left with almost 12 million naira. Ah, làwọn tó ń ṣe patí ń rí o fún mi máa ń rówó lórí wedding báyìí. Ah. mo we máa nílò ọkùnrin gidi ọkùnrin tó ní good personality that's the problem. kò wá pé tó fi gẹ̀ẹ́tì mi. Eh, no no no kò pẹ́ rárá káàbù yẹn kọ̀ gbé mi wá direct. so ilé yín fáìlì. <laughs> thank you thank you. mo láì di picture ẹ̀dẹ̀. thank you. so kí ló fẹ́ kí n fa ẹ̀ i have um, do you want food i have whiskey i have brandy whatever you want. Okay. mo wà okay mi need anything ah, ah, tí wàá ṣó mọ gbogbo ìgbà tí mo ti ń try láti láti pè ẹ́ tó gbé kọ̀ náà tó tiẹ̀ pítì mi pé kí n wá sọ́dọ̀ ẹ̀ wá sọ pé o fẹ́ fà mí ẹni mi ì fẹ́ anything discussion ta ti ń discuss yẹn mo fẹ́ ká complete please now mo wà very anxious wọn náà mọ̀ just put me through put me through tí ẹ show me way to help me help me talent tó wà nínú mi mi ìfẹ́ kó kó boil down just help me jọ̀ọ́ help me now. bo <laughs> èmi ni mo ah. gbé fóònù mi tí mo pè ẹ́ pípín tóluwa ní o máa bọ̀ lọ́dọ̀ mi o jẹ́ ká mí tó má worry we have a lot of time láti sọ nǹkan tá a bá fẹ́ sọ. So and má bínú pé òun pè mí pé mi ò mi ò ráyè láti rí ẹ so busy. mi ì bínú mi ì mi ì dẹ fẹ́ anything let's just talk. tó bá bínú i'm going to find something i'm coming. Ah, ọmọ wa lè mi wà ní ah, ah. owó find something i'm coming. ọmọ kan fáìn náà kan sí ọmọ agbàgbé nǹkan sí mi. èyí máa fáìn. Thank you. Um, What's yes mo ìyẹn náà ti wà òkè ó ti okay. Okay. no ìyẹn ni mo fẹ́. You're just a funny mommy. Sit down. <laughs> Tiwa, mo ti mo ti mu drink. Shall we bẹ̀rẹ̀ sí ní discuss nísìnyí? Hmm? Don't ṣe rí láì tiẹ̀ ti sọ anything mo mọ hmm. gbogbo nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó you have a dream to to be like Odunlade Adekola. Yes. You want to be famous like Femi Adebayo. You want to be like Bolanle Ninolo. Mo ti like you swag you. Oh babe, ṣé o mọ iye sacrifice dedication and commitment to take láti jẹ́ àwọn èèyàn tàdápọ̀ ẹ̀. because a lot of people wọ́n máa wá sí industry they be like eh I want to be famous I want to be so popular àti wọ́n wà láyé social media everybody wants to be famous but do you have managerial skills do you know how to convert fame into money because àwọn èèyàn ń mọ̀ pé when you are famous it will be very difficult for you to do àwọn ọ̀tún ọ̀tún kọ̀ọ̀kan láti rí owó so you have to plan yourself from the beginning you have to have a business mindset if not o end up láti wà famous and you will be broke. <laughs> so my darling you need a plan if you don't want to end up being famous and broke. No, no, Okay. Mo Because to bá end up like you are famous and broke, more depression on you. Because àwọn díẹ̀ nítorí yẹn, there are some certain lifestyle to expect from a famous person. And to o how do you want to keep up? Eh, Tiwa, mo ti everything so so. as a matter of fact, we yé me but torí ẹ náà ni mo ṣe wá so that when they put me through i don't just i don't just want to be famous mo fẹ́ mo fẹ́ ní owó mo fẹ́ ní owó mo at the same time i want to be better than Femi i want to be better than Odumo i want to be better than Nino but mo kàn need go put me through just help me fún mi guidelines so that màá harness both the fame and the màá tap into the business aspect. Oh, bó ṣe wù mí talent gan mo lè act i can do anything hmm, hmm. ọlọ́run mm -hmm. Lord, I'll make you proud I promise I'll make you proud. anyways don't worry we'll talk about it I'm amaṣe. ṣe. so let's talk about you you know and I know you. Tell me about yourself. Um, my name is Toluwani Akinbade. I studied economics from Obafemi Awolowo University, Leife. Best graduate student. okay. People, àwọn parents ẹ wà àwọn parents mi wà ní Ìkòròdú. Okay. And are you in any serious relationship right now? Um, not really. Um, uh, not, not really. Um, not really. yes yes i most often not really because the the lady in question could really care yeah anyone put putting much effort just to ensure the relationship will work out fine my own opinion mo feel as a man if you have a goal only dreams and you're not financially stable being in a relationship is a waste of time because kò ní allow ẹ láti focus hundred percent on your goals and if you no focus you cannot achieve anything. Tolani, I have a business plan. I'm interested. Calm down. I'm, I'm interested. I'm interested. No, oh, Tess, but you are not even, you don't know what I want to tell you. Any, anything, Toba Chemo, I'm interested. I'm just telling you ahead. For real. I'm not sure if you can work with me or not. Okay, see, I have a script I've written, well scripted. But before you can play this character successfully, you can't be in any relationship. And we're shooting off camera. Hmm? Yes, off camera. ó ah! wá fìtì mi. This is really, really, really. Mo wọ́n mọ̀ kó máa fi tẹ̀ This is really nice. Uh, okay, wait, wait, okay, that's done. This one. Mo the dé Fuck that. á gbà. Àtúbọ̀ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ you. Can you just see? This is really, really nice. Seriously mo fi léèlé mo fẹ́ fi ṣe swag mo fẹ́ fi ṣe swag. kún mu stay yìí ètò yẹn sorry ibi tá a ń sìn hmm. tolúwa ni as you are right now you are worth twenty million naira. Hmm, twenty million naira mm. ni mo worth báyìí. yes so ẹni tó bá worth twenty million naira mm. you have a good car you have a very nice house kò sí problem kan tó fẹ́ dé ń sìn o lè face ẹ̀ so ní láti build confidence yẹn kó wá láti inú ẹ̀ you have money so mo fẹ́ kó show mi nsìn ẹni tó ní twenty million naira lọ́wọ́ Lagos big boy o ti get now Lagos big boy. you are okay oya yeah, let's see. mo ní twenty million naira mm-hmm. girl, gẹ́gẹ́ ọ̀zọ́ sọ abroad mo ti dé ẹ̀yìn kẹ́. kàn ló. mi ì tí gẹ̀tẹ̀. yes kàn oh, oh me explain to you. Oh, watch me here. Mo rí nǹkan tó ń ṣe náà. Eh, okay. Tolúwa ni jẹ́ kó wà natural o, jẹ́ flawless, ó ti ń ṣe báyìí, ṣé normal? Eh, bí màá fi swag sí. Inú wẹ́yìn kó pọ̀ jù, àwọn tó bá lówó lọ́ máa Twenty million naira. Ẹ ti kó sì dún habit, àwọn tó bá ní wọn ò ní ṣe báyìí. I have it, ṣebí mo act. <laughs> Okay, yeah, sorry, you have it. Yeah, act. Put this one down. Too no ma omi ilé ní twenty million naira kí n wá humble báyìí o. oh my god àwọn tó ni. ní kò ṣáde nígbà tó máa rí tó máa rí báyìí ni òun máa rí àní kódà kó. àwọn twenty hundred million billion thousand. ó yá ìmọ̀ adíṣọ́ máa ṣe báyìí. Eh, twenty million yàtọ̀ sí two hundred billion trillion. trillion can you trust me. ó dáa. I told you not to argue. ó yeah, sorry. ó yeah, do it. ah. your neck calm down normal just do normal facial expression normal everything normal ẹ̀ bọ̀ complex ẹ̀ kúkọ̀ wà nínú ẹ̀ oya go action má ga pa má ga ya normal freestyle yẹ big boy to get nǹkan tó wọ everyday. twenty naira one account mi thank you thirty more eighteen twenty million, naira one account. So this is what you are going with. This is what you, how you want to. This is your own rich person. So we fẹ́ ṣe tiẹ̀ nìyẹn báyìí tó kẹfẹ́ káwọn èèyàn máa sọ pé tó máa ó ń gbéraga normal oh, you get just normal okay kí n ṣe gentle twenty million naira actor yes na yeah normal actor like. má jẹ báyìí táwọn èèyàn máa sọ pé kò real. mo ti ready. Ah, ó yá let's see. Hmm? èmi ò mọ àtisùn dẹ̀yà dín everybody be like. ee eh, but you say twenty million. too normal like. Ah. It's your everyday lifestyle now. You understand? You are in money. Your everyday lifestyle, Lenny. So don't. Ah, I beg, okay, one then, more take. Then, then, last one. Eh, one more. And I want. I don't want your shoulder to. no man. You are bending. Ah. Ah, we are normal. Just walk normal. Okay, don't worry. Normal. Walk normal. Normal. Let me see. Yes. I'm not saying you should be slow eh, you come and wear the cloth. We are ah, sorry, sorry. Ah, sorry. More... sorry, I breathe. Hey. No, no, touch me again. It's Stop, Joe. Okay. We are just. Okay. Not, I'm just going to. I'm going to manage it. Eh, mm. was that to try now? Eh. See, sit down. Yeah. Okay. Okay. So, the next thing now mm. is mm. this one. You are going to meet my friends méjì ni wọn and they are so important to my life àjọ máa help ara wa ni first one is ẹ̀bùn olúwa eh, instagram influencer ni she's a big hmm. girl she's okay tó bá ti ṣe tó ń sìn máa fi péjì ẹ̀wọ̀n ìwà àti kò lè mọ nǹkan tí mò ń sọ. èmi náà wà okay. cool jọ <laughs> the second person fẹ́ràn mi married woman ni torí ọkọ ẹ̀ ọkọ ẹ̀ lówó is a millionaire so mo fẹ́ kó match standard ọkọ ẹ̀ Hmm. o ní láti act kí wọn náà kọ́kọ́ ẹ fi pé àwọn ah, yẹn náà wà òkè pé àwọn jọ wà ní same level ni do you get. àti yé mi hi fẹ́ràn mi tolúwa ní lórúkọ mi àmì millionaire. má ṣàkójú. náà mi ṣàkójú. àwọn ọ̀rẹ́ mi ni o ẹ̀yà mílíọ̀nìà làwọn méjèèjì náà mílíọ̀nìà lọ́pọ̀ ṣé ọkọ ẹ̀ ló fẹ́ kí àbọ̀ àwọn ọ̀rẹ́ mi ló fẹ́ kí n sinmi ajẹ́ká gbọ́. no fẹ́ràn mi eh. hi fẹ́ràn mi Toluwani lorúkọ mi, mo ní twenty million naira. Can I take you out? Why? Why do you want to take out? Ah, Jibati. You are going to. Toluwa, calm down. Má ṣe gbéraga. Àwọn ọ̀rẹ́ mi ni. So you have to be free with But But my introducer sí mi right? Eh, eh, eh. eh. Ṣé màá jẹ́ kó mọ̀ pé mo ní twenty million so ṣe bó sọ pé a máa eh, match standard ara wa? Yes, we are eh, going to. Òun mílíọ̀nì àìmí náà twenty million naira mílíọ̀nì àbí? Hi, Fẹ́ràn mi. Tolu, Tolúwani lorúkọ mi mo ní twenty million naira. Like, ah, ah, mo ní twenty million naira l'account mi now can I can I take you out on mi ní kò sọ o máa act ẹ ni ah act don't talk kò máa kò kò act. ọ̀dà ọ̀dà ọ̀dà ó ti yé mi ok mi ní cross leg ṣebí normal ni mi ní cross leg mo kàn máa jókòó mi ló ní àmì ní cross leg ma cross leg. Hi. gan yé èwo lélẹ̀. two thousand and fifteen. Lexus nǹkan. two thousand and ten. ẹ wo mo ní project mo fẹ́ ṣùkú fún and iṣẹ́ ńlá ni. so mo wá need a very big car ẹ níbi jeep náwọn bíi twenty eighteen. Ah, ah, ẹ̀ẹ́dẹ́lẹ̀ ikú ẹ̀ ń wórí mélòó mélòó jeep wà lókè. and a different car. ohun tó ń wò mí o ní kí n jẹ́ nìyàn ló ń wù mí o ní kí n dolókìkí láyé ẹlẹ́dà mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore ohun tó wù mí láyé ohun tó wù mí o ní kí n jẹ́ nìyàn ẹlẹ́dà mi ṣàánú mi o ohun tó. ṣé ti rẹ́rù báwo ló fẹ́ sí. ẹ̀gbọ́n àwọn mọ́tò yìí wọ́n wà òkè o. Ah mo àṣẹ ah, tí mo fẹ́ yà yẹn ṣé yẹn tóbi gan so ma need a very big car ẹ mú àwọn luxurious car yẹn. yẹn ò ṣe problem yẹn ṣe problem ó mọ̀ náà the business wey we dey do now ara ṣe kò sí nǹkan tó fẹ́ dànù fún as long as ọba ṣe normal ọba ṣe normal ó ẹ̀gbọ́n mo máa ṣe normal bọ́ ẹ mọ̀ ní pé hmm, ẹ ṣáà máa ṣáàjì mi jù ẹ yẹ ká jọ wo ṣe fúnra wa. ṣáàjì ẹ jù kò sí problem kò problem kò tó bá ti fẹ́ náà là máa fún ọ bọ̀ wọ́n ṣáà ṣe normal fún mi ṣáà ṣe normal ó kéré ó a máa gẹ̀ẹ́tì fún ọ àjẹtì ò sí lọ tó fẹ́ láàrin bẹ́ẹ̀. ó yà ó ṣe é kù ní dábàá ti bẹ́ẹ̀ lọ́wọ́ fún mi eh, ẹlẹ́dà mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore ohun tó wù mí láyé ohun tó wù mí o ní kí n jẹ́ nìyàn. ẹlẹ́dà mi ṣàánú mi o ohun tó wù mí o ní kí n dolókìkí láyé. a máa jẹ́ ìṣẹ́rú ẹgbẹ́. ẹlẹ́dà mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì tì mí ò máwọn olóore. ohun tó ń wù mí ò ní kí n jẹ́ nìyàn. ohun tó ń wù mí ò ní kí n dolókìkí láyé. ẹlẹ́dàá mi ṣàánú fún mi ò kọ́nẹ́tì mi ò máwọn olóore. ohun tó wù mí láyé ohun tó wù mí ò ní kí ẹlẹ́dàá mi ṣàánú. Yeah, mo ṣẹ̀ṣẹ̀ dancing. Ah, mo wá ń Oh, okay, okay. That's fine. Right. very beautiful. so ẹyọ rẹ mi Tolúwa ni lélẹyìí o oh. and Tolúwa ni sir my friends. Ebon. Oh, Ebon. Oh, hi. hi. Good to see you, Good sir. Good to see you too. Nice to meet you. Hello. Verily. Nice to meet you too, Toluwani. <laughs> Same here. I'm already she was fine bag. Oh, expect. <laughs> yeah, I know. Thanks Thank for the compliment. Thank you, yeah, sir. You're welcome. she, ah, she, she was all right. Everything is fine? Ah, yes. Good. lọ́dọ̀ Ọlọ́run. Inú wa dùn láti rí yín o. Bẹ́ẹ̀ni, <laughs> ẹ wò ẹ dẹ̀ kó tọ́jú Mm. Ah, mm. Ah, ah. báwo lẹ ṣe ń kó ẹ̀yà wà náà. ń tọ́jú ẹ̀ ṣá actually òun ló ń tọ́jú mi. Eh, bébì kí lèmi ní bèmi fẹ́ fi tọ́jú ẹ̀. nígbà ọ̀dà jẹ́ ká settle ẹ̀ actually àwa méjèèjì lájọ tọ́jú ara wa. <laughs> mo tẹ láìkì yín ẹ wà á fi ṣe ti ẹ kú tọ́jú ara yín. Uh, actually i don't mean to be forward but uh, ṣe ní mind ká tiẹ̀. Uh, hang out bóyá ká ṣe fàájì díẹ̀ ká tiẹ̀ mọ́ra wa ah. better what do oh, you wow. feel. <laughs> like really that's not a bad idea mm-hmm. but Jeremy, mi ẹ máa ra yọ̀ǹda mi torí ọkọ mi ò sí ní láti jọjọ like four days he has been away èní dẹ̀ ló máa land oh. bí mo dẹ̀ ṣe wà mi ò tí ì dáná nǹkan tó máa jẹ so i have to rush home to go cook for my husband ẹ má uh, bínú so uh, some other time uh, we'll hang out. ẹ mọ̀ pé a ah, hmm. plan ẹ̀ Ah, ah, ah job planning, náà ni bóyá tó bá máa fi time me, I'm at prepare I'm at. so Ali. lè yes, a go spend more times together. mama ṣe sí <laughs> <laughs> i I'm a planning. I'm a plan ẹ̀. It's a pro. No, I just want to hang out. Come plan <laughs> Thank you. Thank you. Oh, all right. Okay, babe. Bye. Bye. All right. <laughs> yeah, See you later. Bye. Bye. Bye. Bye. Bye. Bye. Bye. so I'm for her. Hey, yes, ask for me cute. Oh my God. In fact, eh, tó bá ní àpèjọ ìjẹ́ bàjẹ́ bẹ̀rẹ̀ ìwò has money. It's cute. It speaks well. Oh my God. Ah, ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ in my career. Hey, baby, what are you doing? Baby, I love you. Aww. Oh. Ah, love is <laughs> sweet. It's sweet, oh. okay, Aww. now I'm shy. I'm <laughs> shy. you know, I actually wanted to do that first, but she beat me to it. But anyway, better late than never. Um, guys, I want you all to help me thank her for the genuine friendship. Aww. It's been everything. I appreciate the commitment. I appreciate you for the chemistry oh and the bond. Okay? Oh I don't want it to end here, okay? I, I want us to do this together forever. Oh my god, oh my god, oh my so, god! Uh, would you marry me? Say yes, say yes, say yes! Big, say yes! ṣe thank you. ẹ eh, of course I want to date máa sọ ẹ eh, very soon náà ni kò ní pẹ́ rárá alright alright ẹ ṣe tẹ̀mí gan ti sún bíbẹ̀ mo ti rí ní everywhere àwọn èèyàn lù wá ah. thank you alright alright alright ok n ṣe amen amen amen amen amen thank you All right, all right. thank you thank you thank you all bye. tiwa tiwa gbogbo kini yìí ò yé mi mọ́. kini yìí máa ti ń di real ó ti ń real náà gbogbo ẹ ló ti go viral everybody ló send mi ni congratulatory messages pé happy married life happy married life voice notes text messages mímí like wo wo wo ẹ̀rù ń bà mí o ẹ̀rù ti ń bà mí o kò yé mi kò yé mi kò ṣàlàyé fún mi kò yé mi mọ́. kí ló wà ní jọ̀wọ́ kí ni nǹkan tó ń bá ẹ lẹ́rù ṣé bó sọ pé o ti kọ́ tight pẹ̀lú girl yìí you are not in relationship pẹ̀lú anybody so kí ni kò tó ń bá ẹ lẹ́rù. yes yes mo ti cut ties pẹ̀lú ẹ̀ mo ti cut ties pẹ̀lú ẹ̀. but nǹkan tá à ń ṣe yìí it is not out of the script ṣebí script èmi àti ẹ kọ òun là ń play out yìí kí ló tó ń bẹ̀rù náà èmi i'm a director You're an actor so kí ni kò tó ń bá ẹ lẹ́rù láàrin mi àti ẹni yìí ó ní mi àyè ó ní mi àyè nìkan la mọ̀ pé script ni ìṣojú àwọn whole world wide world ń kọ́ ṣé wọ́n mọ̀ pé script ni wò ṣọ́dìgbà tí bloggers bá bẹ̀rẹ̀ sí ní gbé ṣọ́dìgbà tí bloggers bá bẹ̀rẹ̀ sí ní gbé. bébì kí blogger gbé òun gangan òun lèmi fẹ́ o. Hmm? ṣé bí kò tako sínú script nìyẹn ṣé bá ṣe fẹ́ make owó táyé fẹ́ ṣogbó nǹkan tá fẹ́ ṣe nìyẹn it's still part of the script it is not out of the tó bá wà out of the script wọ́n máa ṣe nǹkan tó ń ṣe yìí bigger picture tó ń jẹ́ kó wà lórí ẹ̀ nǹkan táwọn èèyàn sọ kí ló kàn ẹ́ o mọ anybody rí ni at the end of the day tó bá dé bẹ́ẹ̀ everybody máa dákẹ́ so calm down tó trust mi ni. kìnìún yìí ti ń rí o kìnìún yìí ti ń rí o. kò tí go out of the script. ẹni tó bá fi ṣe nǹkan gidi láyé yìí ó máa take risk ni. to be for you is for your career is for yourself is for you to be somebody tolúwa ni wò mí look at me tolúwa ni máa fọ kò sí nǹkan kan mo mọ̀ nǹkan tí mò ń ṣe yìí náà i know what i'm doing calm down àìṣe bèrè kó tá fẹ́ ṣe yìí nìyà kí ló ń ṣe ẹ̀ náà ẹ́ sí ẹ̀ now i am going to introduce you to the entertainment world calm down. kí ni nǹkan tó fẹ́ jẹ kí ló fẹ́ kí bẹ̀rẹ̀ sí what do you want. I'm going to make something special for you. What do you want? Tell me. Something special? Anything you want. I'll do um, a at at all. Uh-uh, I will, I will get it. Just come. See, yeah, relax your mind. So you picture you bí tá à ń lọ yẹn, ohun tí brain ẹ o. O ò ní business pẹ̀lú anybody Do you understand? Just trust me, okay? will make whatever you want. Go back and fetch us. Everything go back fetch. Um, aṣọ mélòó ni gbogbo aṣọ tó wà wà ń bí bàbá? hundred ni mo kó wa ten nílé yìí ètò kò wà ní mọ́tò. o oh, ok ten náà ni ten gba tí mo rí ten mo wá òkúta aṣọ mẹ́wàá péré ló kó wà ní kò sí wàhálà ilé náà máa ó máa tó fún gbogbo àwọn èèyàn tí mo fẹ́ ṣe kinní yẹn tí ò bá dẹ̀ tó máa ní láti request. mo èbùn ó dẹ̀ tí mo kó kan tẹ́lẹ̀ ṣó ti ta tán ni. Ah, ah, kí ló ń sọ yìí ọjọ́ mélòó lọ́ọ́ fi ń taṣọ tán within three days mo ti tà yẹn tán mo ṣe ń request pé kó kó mi wá kó kó mi wá because nínú gbogbo hundred tó wà mí báyìí sìn like eighty ti lọ eighty ti lọ ṣe kí ok ok jẹ́ kí calculate fún ẹ nínú eighty yẹn sì mú fún mc ní ten mc olómọ. wọ́n bọ̀ nípa tí mi. Ah, ah. <laughs> mo fún wọn ní ten mo fún ọ̀kanlọ́mọ ní ten mo fún kí lórúkọ máa tó ní hòtẹ́ẹ̀lì oníkẹjà yìí tèmi àti ẹ tí mo mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀ gbà yẹn lamex yes yes yes <laughs> mo fún wọn ní ten mo fún kí lórúkọ mo fún ibd ní ten. Ah mo fún títí fẹ́ lójú. alọ́ládé eh, àbútà òun àtọwọn ọ̀rẹ́ mm. mo fún wọn ní ten that's fifty right mo fún william kula ọmọ alájì tó máa ń gbé gold sọrùn yẹn. mo mọ̀ wọ́n tó máa ń mọ̀rìwọ́ lórí instagram. àwọn ń bọ̀ náà mo ìfẹ́ ìtọ́wọ́ náà mo fún ten that's sixty so mo fún abu ebel ten ah. mo fún mo fún another person nínú ọ̀nì ten ṣáà pé eighty gbogbo eléyìí báyìí sìn ó ti tán mo ti sọ fún wọn pé mo máa kó ten ten wá so eighty mo máa kó lọ fún wọn lọ́la láàárọ̀ ọ̀la twenty tó kù àwọn tí mo invite wọn ti popular but they, they, they have money they are very very rich so mo fún wọn ṣàrà fún girlfriend wọn rà fún girlfriend wọn rà lórí ṣèkìṣe lórí ṣèkìṣe but má worry so mo ń feel pé mo rò pé kò jẹ́ ká mójú kejì. ẹ gbà mí o ẹkún ti pẹ́ pátí mọ́ mi ah, ṣé ká ṣe bẹ́ẹ̀ ni. aṣọ ti tán lọ́jà a ní láti mójú kejì pàgọ́ ṣé ó dáa kọ́mọ kan wọ̀ṣọ́ káwọn kan máa wọ̀ṣọ́ ni. even gan mo tiẹ̀ fẹ́ sọ fún ẹ pé àti kan wà nínú industry yẹn tí mo rí tèmi àti wọn máa ń sọ̀rọ̀ àjọ máa ń pàdé ní gbogbo ìta máa lọ àti mm. kẹ́mi àti kẹ́mi kórede. àwọn ah, bá mi taṣọ. ó taṣọ. pátì lọ́ọ́ bá mi ta. tátì wúlò gbàṣọ yẹn lọ. Ah, èmi ò mọ o wọn kò ṣe transfer sí mi ni o. Ah, thirty thirty thirty ah mo ní láti find out because àti yẹn máa ti rówó gan-an gbogbo ibi tó gbàṣọ yẹn lọ báyìí mo ní láti find out kí mo yẹn máa débẹ̀ kí mi náà lọ invite wọn kọ́ mọ̀ pé èmi náà gan pàápàá èmi náà invite wọn so that ìjọ yẹn owó yẹn àjọ máa rí ni ah wo ó ní láti máa ṣọ o ó ní láti mójú kejì o because aṣọ yóò lè tó. ẹ̀gbọ́n àwọn èèyàn dẹ̀ sọ pé kò sówó nílùú aṣọ thirty five thousand làwọn èèyàn ń bò bí ìgbà tó ń bọ aṣọ five thousand ní. kí ló ń sọ yìí thirty five thousand ta ló taṣọ ń thirty five thousand mi ò taṣọ thirty five thousand má jẹ́ kó bẹ́ẹ̀ gbọ́n ta o thirty five thousand báwo ṣó mọ wọn tí mo taṣọ fún thirty five thousand àwọn obìnrin ni mi ìjẹ́ mi lè pe obìnrin púpọ̀ ọkùnrin ni mo pè jù because àwọn obìnrin kan máa jókòó sí patí ẹ̀ náà ní náwó wọ́n máa máa wójú ẹni tó máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ ní most of them wọ́n máa bọ́ sí ọmọ pé my daddy ẹ káàbọ̀ sà twenty k my daddy ìmí gan pa ju ẹni tó ń ṣe patí lọ níbi tó bá ti ń ṣe my daddy my daddy kiri so èmi ò ta ṣọ́n twenty five thirty five thousand àbí kí ló pè mí ò ta o minimum of iye tí mo fi tajọ yìí forty forty five. sórí àwọn kan wà àwọn <laughs> ṣe bẹ́ẹ̀ my daddy a fẹ́ party my daddy my daddy bá ti gbàṣọ báyìí tí mo ti gbàṣọ bíi mẹ́rin márùn-ún sílẹ̀ báyìí wọ́n á ní ah èrè làwọn máa fún mi ṣọ́n mo pé thirty five times four bìkínì kan wọ́n lè fún mi bíi four hundred thousand àwọn ọgọ́ ti wá rówó jọ ní pàtí. ṣọ́rọ̀ pé gbogbo àwọn èèyàn tó máa ń tẹ̀lé ẹni tó fẹ́ ṣe pàtí ní láìkì wọn ni àwọn náà rówó ń bẹ̀ náà fún wáyé tí mo ti rí ni má ti rí bíi one million. Ah, ọ̀rẹ́ mi jọ tó lọ lọ́hùn bá mi ra màálù kan náà. màálù kan ṣe kéré two hundred lọ́ńtà. Eh, eh, eh. wọ́n mú set aṣọ mú ojú kejì tó bá mójú kejì máa ra màálù méjì kan ah, ah, mo ti rìn gan tó ń ṣeré ni. àwọn mójú kejì a máa wọ ló fẹ́ máa lù ú wọ ló fẹ́ máa so that. màá lè so ọjọ́ àkórè lágbára ọlọ́run àjọ máa péjú ṣe ni sí wàhálà. tí èmi jọ ń torí ọlọ́run ẹ bá mi coordinate gbogbo àwọn crew member yẹn gbogbo wọn wá sí event mi. sori o ní problem sori gbogbo àwọn crew tèmi pátá ló máa raṣọ kò tún wá ń ṣe crew nìkan àti gbogbo àwọn actors pátá wọ́n wá èèyàn ní ọmọ dáadáa ní ẹ̀ sórí irú nǹkan rí báyìí ló dáa ká máa bára wa ṣe ìyẹn náà máa fi mọ̀ pa à ń ṣoríire ń ta náà máa fi mọ̀ pa wo ní fíìmù gan à ń ṣèyàn lásán ṣó ti yẹ fọkọ ẹ balẹ̀ ọjọ́ yẹn ti da Ọlọ́run ti bá a ṣe nírọ̀rùn ẹ má wọrí ṣé kò yẹ kí lè ti pa jẹnẹrétọ̀ látàárọ̀ anyways uh, make up bá mi conclude make up yẹn jẹ́ kó tètè ṣe kíá fún actor yẹn torí máa arrange next sensing ṣùgbọ́n ok tiwa. Okay. Eh, nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé ní aṣọ yẹn mo ti ta fifteen ẹ eh, mo ti ta twelve ní fifteen so àwọn mẹ́ta ṣì need but eh, àwọn kan ṣì fẹ́ orders. báwo lè fẹ́ jọba o ṣì need ibi ten. bóyá gbà gbà eléyìí tó bá ti di bíi tí bá ṣàti délé ṣá. ṣé kò sí kankan nu mọ́tò ni. kò fáṣọ kankan nu mọ́tò tẹ́yìn gan ló kù nílé báyìí. babe àwọn èèyàn ń béèrè aṣọ gan o. níbi nǹkan tá a fẹ́ lọ́wọ́ yẹn. mo sì ní ìdí tẹ́yìn tẹ́yìn yẹn mo sì mọ̀ pé máa ṣe ọ́dà sí. àwọn àmì ìlú màá tètè lọ rà mí. ọmọ yẹn ti yí tiẹ̀ gan o. Ah, wọ́n ròyìn ọgbẹ́ tó yẹ fẹ́ yẹn wọ́n ní burúkú owó wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kó tó kóun bílẹ̀ ni wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ o ah, gbà bẹ́ẹ̀. lọ́rọ̀ ah, wo ló ń sọ yìí ṣé o fẹ́ máa embarrass ara ẹ̀ o fẹ́ lọ máa béèrè owó lọ́wọ́ tiwa ọmọ fìyẹn lẹ. ọmọ yẹn ò kí ń ṣe embarrassment ó ti yẹ gbogbo nǹkan tí bá ṣe fún lẹ́yìn ọmọ mo yọ̀ sí lọ́rùn ni ah, ah. jẹ́ kí n gbà kó tí máa gbà lára ẹ̀. ọ̀gbẹ́ni dákẹ́ ayọ̀kayọ̀ nìyẹn ṣé o ah. ṣe wà yẹn ọkọ ẹ ti promise ẹ pé o máa yàṣẹ fún project dẹ ni wọ́n fẹ́ yà irú bẹ́ẹ̀ a máa rówó lára ẹ̀ kò ń ṣe àwọn owó kéékèèké tó máa lọ bèrè lọ́wọ́ ẹ̀ tó máa fa ìdọ̀tí. bejisco hmm. báwo ni wọ́n ṣe gbọ́ yẹn. ó yẹ kó mọ̀ pé etí ọba ń lé etí ọba lóko gbogbo nǹkan tó àti rẹ̀ ń sọ ni gbọ́ Eh, àwa làdé máa bá ájú sẹ́yìn àwa tó máa rówó dára ẹ̀. so eh, tí bá ti délé màrún dìlìbì ṣé bí ilẹ ṣe wà. nù ẹ wọn ṣe máa pé màrún dìlìbì so tí ìrọ̀lẹ́ eh. máa send owó yẹn sí. owó èso ti tàbí ẹlẹ́yà of course. o kọ́kọ́ mi. good afternoon sir. hi báwo ni. o ṣe o ṣe àmì. All right, man tiwa. kí ló ṣẹlẹ̀. Hello. Hello. Hello a ló máa tẹ̀lé báyìí mo bí sí jẹ́ pé ọkọ kó tẹ̀lé wọn. ìyá ya ọsùn tọ́sí wọn lè wọlé wọlé wọlé. káàbọ̀. ẹ wo bó ṣe pè mí ni mo ṣe ń sáré bọ ọ́nà slum níbi iṣẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo ojú ti ń wà òkè ṣá. ṣúgà ṣúgà dókítà sọ pé ṣúgà ẹ lò ní but ó máa wà òkè wà òkè she's ah, fine. àyà mi ti jẹ́ iṣu òpó máa wà òkè ṣá. yeah of course as a matter of fact doctor ṣe kú òun bí so one day assure me pé she's okay possibly once emma discharge her lálẹ́ yìí so there's no cause for alarm. Ah, ẹ wo tẹ bá rí ibi tí mo ti ń bọ̀ ibi iṣẹ́ ni mo wà mo kàn sáré sáré bọ̀ níbi tí mo ọlọ́run tẹ̀ ló yọ mí ah, kí lè máa wá jẹ báyìí. ẹ no no no mo mo fẹ́ lọ bá gẹ́ẹ̀tì oúnjẹ tẹ́lẹ̀ kó tó wọlé ni. no no no no rẹ má wọrí mo wà ń bì báyìí màá màá bá yín gẹ̀ẹ́tì ẹni tìǹtẹ̀ bá fẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń tẹ́kì ẹ̀yin náà nílò láti jẹun so kí ni kí n bá yín gẹ̀ẹ́tì ń sáré lọ bá yín gẹ̀ẹ́tì ẹ wá no jẹ jẹ nkúkú tẹ̀lé ẹ sódà máa lè. oh ok ẹ ń bọ̀ jẹ́ kí n sáré lọ bí mo. fún ẹ mò ń bọ̀. ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn. ṣiṣẹ́ ó kàn ń lọ ó kàn what's the problem is there a problem. Tolu, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò accuse o so mo wá fẹ́ béèrè lọ́wọ́ because kò lè jẹ́ nǹkan tí mo ń rò òun ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ìwà tẹ̀bùn. ẹ̀bùn ẹ̀bùn ta lẹ̀bùn who is ẹ̀bùn. really o ò mọ ẹ̀bùn ẹ̀bùn ọ̀rẹ́ mi. Eh, mo mọ̀ pé ọ̀rẹ́ ẹ lẹ́bùn ṣùgbọ́n mi understand ìgbà tó ń béèrè pé kí ni mo ní ṣe pẹ̀lú ẹ̀ mi kò yé mi what was that. ẹ kò yé mi náà because mo ní bó ṣe ń ṣe bó ṣe ń wò ó mi mi ò kò make sense ṣé o fẹ́ máa like ẹ̀bùn dàbò ń admire ọ̀rẹ́ mi. Um, tiwa ká má parọ́ ká má jalè. Uh actually ìṣòrí ọ̀rẹ́ ẹ̀bùn spẹ́kìmínì. Yeah, me, but in mo rí hospital she ló dàbí pé mi me, rí bí I'm just meeting her for the first time. I, I found her so attractive. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń rí gbogbo àwọn curves yẹn bó ṣe ń move gbogbo carriage ẹ̀ gbogbo ah i don't know <laughs> i was i was, I was just mo kàn lost mo lost after ẹ mo jọ má bínú ṣé tó bá ní bínú ṣoṣo lè bá ń bá sọ̀rọ̀ kò tiẹ̀ bá ń sọ pé mo láìkẹ́ mi ní máa ní láti ká méjèèjì ká tiẹ̀ wà closer. tolúwọlé yóò ń sìn kí n bá ẹ bá ọ̀rẹ́ mi ẹ̀bùn sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ah, tolúwọlé jọjọ tí ń gbàgbé nǹkan tá à ń ṣe ni ṣé ti gbẹ́gbẹ́ nǹkan tó wà nílẹ̀ yìí script là ń kọ náà ọ̀hún ṣé o lè rí ọ̀rẹ́ mi ẹ̀bùn ta kó sọ pé o fẹ́ work up to àkótó ọ̀sẹ̀ ni. ee eh, nǹkan tẹ́mi àti ẹ̀ ń ṣe script ni bó eléyìí tí mo sọ pé kó bá mi ṣe real for real ni actually mo mo ó dà pé mo ti ní feelings fún kókò kókò bá ń sọ̀rọ̀ mo fẹ́ date ẹ̀ for real like date ẹ̀ in real life like. máyà mi wèrè náà ṣùfẹ́ bàtẹ̀mí jẹ́ ni gbogbo tó ń sọ èkó sínú script náà ní one point three tí mo save sílẹ̀ mo ti ná four hundred and thirty thousand naira mo ò tí ì rí owó mi padà ó dẹ̀ ti fẹ́ bà everything jẹ́ ṣáàtì results, ni ok ibi tá à ń lọ sí ibo la ti dé ń bẹ̀ báyìí tóníwá ní john now. má báyé mi jẹ́ mo fẹ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ ò lè do distraction lè le you cannot even afford to be distracted right now i am begging you o dey wa focused o dey john now. Please now. Um, Tiwa, má bínú. I'm sorry. I'm sorry. Okay, mo ti Um, I'm sorry. I'm sorry, ma. Me and you were ma were focused. beg. I dey beg you, I beg. Guys, see, eh? I beg, I dey beg you. Ọkọ come in here. according to the script. Ọ̀rẹ́ mi ò lè fẹ́ o ò lè fẹ́ ṣe you understand tèmi àti tàbá ti parí contract tó wà láàrin wa sí life ẹ kò kàn mí you can do whatever you want with your life abeg but now on the go ibi tá à ń lọ yẹn jẹ́ kó ibẹ̀ ni kó yẹ kí brain ẹ wá abeg. eyes on the prize goals ibi tó à ń lọ yẹn kò fi mind ẹ sí jọ now. eyes on the prize. yes please. má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ eh, ṣùgbọ́n ìgbà tó ń sọ̀rọ̀ ó sọ pé nínú one point three million naira to ti save àti fi four hundred and thirty thousand naira fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe. Ah. kí ló dé tó wá jẹ́ ká kúkú fi one point three million naira yẹn ká fi ya film classical film tó máa make sense tó máa project èmi àti ẹ eléyìí ta ló ń fi ta ló ń lo four hundred and thirty thousand ta fi ń ṣe gbogbo ẹ acting make believe gbogbo nǹkan tá à ń ṣe mi ìfẹ́ kí gbogbo ẹ̀ kó lọ já sí waste o a lè fi ya film now a bá ti ya film kékeré kó bá tiẹ̀ jẹ́ small one tó kọ̀ wà classical. kò lè já sí waste the only person tó lè jẹ́ kó já sí waste òun nìwọ tó bá lọ ń ṣàwọn nǹkan tó yẹ kó ṣe tó lọ ń tẹ̀lé ìdí àtọyàn sórí bá ṣe wà yìí nsìn owó yẹn kò lè yà kankan iṣẹ́ tó máa iṣẹ́ tó ní sùnmọ̀ ló máa yà and we need a cinema job láti push ìwọ gangan fúnra ara ẹ. cinema job. yes and káde tó yà cinema job máa ní at least ten million naira. Tolú sí ẹ̀ eh, don't worry yourself gbogbo àwọn nǹkan tó ń ṣe má worry tìbí èmi lèmi kọ script fọkàn ẹ balẹ̀ actor ni ẹ kò máa act lọ and don't act from ah, outside the scene fọlọ́wọ́n bàbẹ̀ to understand má worry focused. My heart, my wife focused. Okay. Journey to success. Journey to success. Journey to success. Journey to success. Okay. Okay. Accountant General. Kò ṣe. Kò ṣe. So, èló ni total sales by. Mm-hmm. Okay. I said that it's tà ń sìn, a four twenty pieces. Hmm. Mm. And all tó ti wọnú àkáǹtì ni sówó four hundred ti wọnú àkáǹtì. Oh so, wow, four hundred. Hmm. Um, four hundred pieces times thirty-five thousand over hundred carry one. Four, fourteen million. Fourteen? <laughs> yes. Fourteen? I got it. <laughs> <laughs> ah, come on now. I'm a study economist, best graduating student. Bele. <laughs> Bele. I mean, you really get it, baby. Yeah. So, our senior colleagues me, we both of them mi ń five million, five million gbogbo ẹ̀. Hmm. Hmm. So fourteen million yẹn plus five million, that's hmm. nineteen mm. million. Yes. Oh, wow ninety million already. I swear to God. <laughs> àti fẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ well that's nice so èlò la wá need fún project yẹn gangan èlò la èlò la need láti spend. ìgbà tí mo ní meeting pẹ̀lú production manager yẹn mm. gbogbo nǹkan tèmi àti ẹ̀ṣá calculate ten million máa parí iṣẹ́ yẹn. oh wow mm. okay. and with two to three million for publicity a okay? wà okay. Mm. two to three million lórí prop lórí publicity nìkan. tó ti wá pọ̀ jù ni. ó pọ̀ náà oh. ok nígbà tá a bá lo two to three million lórí publicity hmm. èló la fẹ́ taṣẹ́ yẹn gangan èló la fẹ́ make kí ni profit tá à ń look at. tolúwa ni ṣó o ní bí livu mú mi èmi tí mò ń ṣe oògùn nǹkan ṣé mi ní mọ nǹkan máa kàn máa korí bọ risk tá à ń take oògùn nǹkan tá à ń ṣe ṣé you think I don't know what I am doing with oògùn nǹkan tó ń ṣẹlẹ̀ around wa yìí nìsín you are a celebrity i'm a celebrity already ọmọ oyin page ọmọ èèyàn to post engagement èmi àti ẹ lásán ni jẹ́ kí n sàn kan fún ẹ ṣùgbọ́n yín pé production gangan tá a bá ti ṣe production publicity gangan wà ní nǹkan tó ti wà tó tóbi jù òun ni because iṣẹ́ tá a ṣe yìí nsìn tá a bá ṣe kò bá dùn àbá ló gbo a-list actors tá a bá náwó lórí publicity irọ́ là ń pa publicity àwọn míì gan bó ṣe wà yẹn nsìn tó bá ní budget ten million tó fi yaṣẹ́ five million ó máa lọ sí publicity. two million yẹn pọ̀ ṣáà lè nà ni at least àwọn people yẹn tó fẹ́ ṣe publicity at least kọ́ tiẹ̀ yọ nǹkan kékeré two million three million pọ̀. kò tó jàre tá a bá rówó sí gan mo ṣì máa náwó sí i ṣé ìwọ ò fẹ́ kí everybody gbogbo audience kọ́ wá wo ṣẹ́ ẹ ni. mo fẹ́ kí everybody wá kí n wà lórí billboard kí n wà lórí ní eh, brt bus kàṣà kàṣà wà everywhere. Starboy. tèmi tó bá woṣẹ́ ni ẹ máa rí everybody máa wò pé kí o bọ̀bọ̀ yìí actor ni ẹ eh, ìwọ ṣáà focus lórí acting ẹ tí o bá dẹ̀ ti gba script ẹ focus lè bó ṣe máa perfect side tó dẹ ṣé gbogbo nǹkan báyìí tàbí máa lówó tó máa tí gbogbo ẹ máa fi wà successful ah ah trust me na o. mo trust ẹ o kàn lè pọ owó yẹn pọ. àwọn rí owó wo ló pọ̀ ṣé òtún wá mọ̀ pé wedding tá plan yìí gangan publicity ni fún iṣẹ́ tá a fẹ́ yá yìí you are a celebrity already i'm a celebrity already Taba tí wàá ṣe wẹ́ẹ̀dì ọmọ èèyàn tó máa lò wá ọmọ iye bloggers tó máa gbé mi àti ẹ̀ àwọn agbọ́pá tí wàá fẹ́ jẹ aṣẹ́ wọn ni wàá wò kí ló ń ṣe ẹ̀ náà. ẹyà ti máa wà everywhere <laughs> àti glow yíyíyí script writer wa. i'm not a script writer again director ni kò máa pè mí sí. ẹ eh, o ṣe director mi don sọ i'm supporting you now. <laughs> Journey to success. Journey to success. Journey to success. ìrìnàjò oríire ò gbàgídí mo mọ̀ ìrẹ̀kìtà òdọ́là olúwa nígbẹ́niga ẹ̀dá kan ń gbìyànjú lójoojúmọ́. àfi kí bàbá lòkè fèrè síṣẹ́ àwa Journey to success. Journey to success. Tí. <laughs> God. So he ló wà tó ń laptop. So pẹ̀lú gbogbo stress he go through that he receive visitors with the running up and down tí mo ṣe rò wa wàá wàá wọlé kó wá ṣáwà kó relax ó ń laptop. Come on now, you can do this later. Ó ní ti sáré preview iṣẹ́ tí Edison wa, ó sì mú ṣẹ́yìn wa náà really. Mm. so tó bá láwọn mistakes tó bá wà ń bẹ màá lẹ́yìn ti sọ. but dada can wait for later now come on. ṣé wọ́n yẹ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé wedding ọ̀gbọ̀n ni plan wà ni tìbí kò tá fẹ́ ṣe ìwọ náà nìyí. tí o. workaholic gbáà nìyẹn you're you you just a workaholic. thank you. it's your end. more. Okay, euh, delete iṣẹ́ <laughs> mi ní delete ẹjọ mo kàn fẹ́ distract ẹ. ìṣe sáré mo tán. Tiwa, can I ask you a question? Mm. Nísìn tí everything ti wà viral, tí everybody ti rò bóyá for real èmi àti àti wà married, tó congratulate wa pé happy married life, happy married life why don't we just, you know, utilize opportunity? Yeah, ká our own reality. Ká extend feelings sirawa. Hmm? Don't you love me enough to do that? Ká ti intimate. Hmm? Yes. Don't worry. I like him. I like it gone. Don't let me see. Don't let me lose Relationship is not my thing. Tèmi àti ẹ̀bá date gan ò ní like me. See the way I am. This is me. This is all I do. Sibo, I'm not the relationship person. I've been. Okay, how? Okay can we just try? How about we just got a try? Hmm? So like me to any. Hmm. It's not about you. Èmi gangan ni problem me. Me like I don't that is not what I want for my life. Me beyond the relationship. I can't. Ṣé bó ṣe wáyé tá a bá ti parí gbogbo nǹkan tá à ń ṣe You go on with your life bá fẹ́ wà ní relationship kò sóbìn tó fẹ́ fẹ́ ti tó lè fẹ́ you know so wàá bá láìfẹ́ lọ mí náà kò sí mi mọ̀ ń ṣe tí mi enjoy láti máa ṣe how to it tó sì bọ̀. ẹlẹ́dà mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máa wọn olóore ohun tó ń wù mí o ní kí ohun tó ń wù káàkiri tí o bá rí bí fẹ́ràn mi ṣe pariwo tó ṣe pariwo pé ah, taari gbogbo crowd yẹn ah, i'm so so proud of you my friend congratulations sórí movie yẹn wà very very interesting oh, sure. i love it so interesting as ó dẹ̀ tún kọ́ wa lọ́gbọ́n ọ̀hún kò ń ṣe pé kàkàn ṣe fíìmù lásán kó má kọ́ wa ní ọ̀gbọ́n ọ̀rẹ́ mi. Hmm? next movie ẹ o gbọ́dọ̀ feature mi ń bẹ̀. so o fẹ́ act nsìn. ah máa act o ṣebí ṣẹ́kọ̀ọ́ náà làjọ ń ṣe èmi ṣe brand difference i wan act so entertainment náà ni gbogbo àjọ wa má wọrí tí mi bá tiẹ̀ mọ act tàbádọ́rẹ̀ research director máa kọ́ mi so mo gbọ́dọ̀. let's go and take picture picture picture picture ohun tó ń wò mí o ní kí n dọ̀ lókìkí láyé ẹlẹ́dàá mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore ohun tó wù mí láyé ohun tó wù mí o ní kí n jẹ́ nìyàn ẹlẹ́dàá mi ṣàánú mi o. Thank you and enjoy your journey to success. Thank you so much. <laughs> okay, here we go. <laughs> Thank you. Can I take a selfie with you? Yeah, of course. Thank you. Congratulations. Thank, Thank you. you. Thank you. Please, alright. I know why I'm doing face has been everywhere o ṣé ti lágbára tó bẹ́ẹ̀ ni. fẹ́ràn mi fẹ́ràn mi. yes babe. babe. oh okay. face ọ̀rẹ́ màá ló ń trend everywhere everywhere na turn to on social media today ó ní mo rí mẹ́. ọ̀rẹ́ mi wò. ṣé o ti blow tó bẹ́ẹ̀ Tiwalade. Uh-huh. <gasps> And it says that she's now the number one Yoruba movie producer. Exactly. <gasps> oh, Ogbeni long <laughs> From glory to glory. I am so happy for yes, her. Yes. Well deserved. Oh. come to think of it, how come that invest is a project? Kilo ló ṣẹlẹ̀? Ah, ah, ṣebí wọ́n ni. How? Ìwọ ló ní òléwé ìsòwò ẹ̀ náà have you forgotten. But why ètò fà lọ bẹ́ẹ̀ àjọ agree pé she's not long face pé ká má ti. no àjọ agree o please don't drag me into it. <laughs> yes because mo rántí pé i told you very well pé tiwalade ní prospect ó ní future mo sọ fún ẹ o mo dẹ̀ ní pé ó ní vision mm. i made it clear to you yet you insisted pé you're a businessman o. No you cannot waste your money because she's not a known face. Mm. So it was your decision alone. Oda, Oda, Oda, Oda, káwá gbà bẹ́ẹ̀ báyìí, káwá gbà bẹ́ẹ̀. Can you arrange meeting for her? Let's finance the next project. Yeah, owó ti wà ń bẹ́ o ti yọ̀pọ̀, you know I like money. <laughs> Are you serious? Seriously? Yes! yes! I just saw that right away. Oh, oh touch just don't mean na we, o kò rí bẹ́ẹ̀. bó i'm like it's it's on me I'm going to tí mo like kò make sense mi kò add up like are you are you saying pé gbogbo life ti wà ti ti olúwa ni tẹjọ live tẹ ṣe bẹ́ẹ̀ ni pẹ́ ń fẹ́ra yín tẹ ṣe yẹn it was just a script you guys acted out <gasps> make believe ni. ṣé parí mi ló kó jẹ́ mi o kó jẹ́ mi ní kọ́lọ́jì ó jẹ́ everybody o. reactor apollo speed by palo director a ní láti jẹ yín. ha gbó gbó pẹ̀lú ah ọ̀rẹ́ mi o try o. thank you. <laughs> jọ wíwí ní sórí gbé mi ò tiẹ̀ kí tara mi kó sọ̀rọ̀ tó sọ fún mi yẹn o wá fún mi láti process doctors of believing it. kí wàá ní mo fẹ́ ṣe jóná so nǹkan tó ń sọ fún mi sì ni pé gbogbo àwọn celebrities yìí yẹn gbogbo àwọn stars yìí ta máa ń ka oríṣiríṣi lórí blog ẹyọ kan ra ni àwọn especially àwọn actresses yẹn ojoojúmọ́ lọ́ọ́ ra mọ́tò àṣẹrò ni. Mm, mm, mm, torí èmi lè ń ṣe nǹkan báyìí àwọn celebrity mi ti rí ọ tí mo lè confirm pé ibi tó báyìí. Ah, ọlọ́run bẹ́ẹ̀ èmi ò sọ pé They can explain fún Me, sọ pé nǹkan táwọn èèyàn máa ń ṣe actresses máa ń ṣe nìyí nǹkan tèmi ń ṣe ó dẹ̀ work fẹ́ mi. nǹkan tẹ̀ ń ṣe nìyẹn. Ah, ah, ah, èmi ò sọ bẹ́ẹ̀ nǹkan táwọn èèyàn ń ṣe nìyẹn o babe. so the more you look the less you see lọ́rọ̀ Ah, àgàgà lórí social media yẹn yí yí yí irú àti gbogbo ìmọ̀ àdìmúra yẹn máa kí sí máa post àwọn èèyàn wọn ṣe ọ̀ọ́n i tap into ah àwọn tapas àti ẹlòmíràn ṣì lọ tap ó yà mí lẹ́nu gidi gan ni. ọmọ bébí ilé ayé yìí máa ń tètè rìsíkì ni wọn ló fẹ́ òpè yẹn làwọn. no but really it's truly a journey to success. ah ó get me o ó get me gidi gan wàhálà mo fọ́ fún ẹ gidi gan ni o. ṣé fà ń ṣe lónìí ní ti wàhálà láti bèèrè ọmọ ìdókòlò ẹ̀ tí mo kí wọ́n ti ẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó ṣe. Not a problem. Um, you're welcome anytime, any day. Ọ̀rẹ́, money believe me gidi gan ni. Right from time me, I have never doubted your ability when it comes to this film. Mo mọ̀ I know you are very creative, hardworking, you are determined, you are focused. I admire your doggedness. In fact, already, all these things, so Nancy, it is well deserved, and I'm so happy for you. so, ọkàn mi balẹ̀, ọkàn mi balẹ̀. And I know that ọkàn mi eh, ó make a lot of money ah, ah, because <laughs> he's a businessman. Oh, I know. Ah, one of bó ṣe wà tó fi lè kówó yẹn, wọ́n ti ṣọ́ ẹ pé àwọn máa ní times ten owó yẹn padà. Bẹ́ẹ̀ni, lágbára lọ. All right, I. Ọ̀rẹ́ ló sì yẹ ẹ lẹ́nu báyìí. Ah! mi ò gbọ́rú sórí rí o in fact. fẹ́ràn mi ìwọ nìkan ni mo sọ àbótí mi sọ fún mi jọ ń tó díyọ. ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn àwọn tó ń wò mí o ní kí n dolókìkí láyé ẹlẹ́dàá mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore ohun tó wù mí láyé ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn mi ṣàánú mi o ohun tó ń wù mí o ní kí n dolókìkí láyé a máa jẹ́ ìṣẹ́rú ẹgbẹ́ ẹlẹ́dàá mi ṣàánú fún mi o máwọn olóore. ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. ohun tó ń wù mí o ní kí n lò lókìkí láyé. ẹlẹ́dà mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore. ohun tó wù mí láyé ohun tó ń wù mí.